Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ìgbé ayé àlàáfíà ìfẹ́rẹ̀rẹ̀ sí ènìyàn. Sáàmù Dáfídì ló sọ̀rọ̀ kan nínú ìwé orin Dáfídì. Orin Dáfídì orí ìkẹwàá ẹsẹ̀ ìkíní. Ó béèrè ìbéèrè lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa báwo ni ìwọ ṣe wá rìn sẹ́yìn tàbí tó fà sẹ́yìn fún wa tó? kí nìdí gan-an tó fi pa ojú rẹ mọ́ kúrò lára wa ní àkókò ìpọ́njú yìí ọ̀rọ̀ yìí òun la lè rí nínú àkòrí èyí tí a máa yẹ̀wò lónìí èyí tí mo pè ní gbígba àyè fún ohun tí a kò lérò gbígba ààyè fún ohun tí a kò lérò àbí tí a kò retí àbí tí a kò rò Màá fẹ́ kà fún wa látinú ìwé ẹkún Jeremáyà orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkẹrìnlá ìwé ẹkún Jeremáyà orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkẹrìnlá Bíbélì wí pé: "Ó ní wọ́n tẹ àwọn obìnrin lí ọ̀gọ ní Sioni, àwọn wúńdíá ní ìlú Juda a sọ àwọn ìjòyè rẹ̀ ìjòyè rọ̀ nípa ọ̀wọ̀ wọn a kò buyì fún ojú àwọn àgbààgbà àwọn ọ̀dọ́mọkùnrin ru ọlọ àárẹ̀ mú àwọn ọ̀dọ́mọdé lábẹ́ ẹrù igi ẹsẹ̀ kẹrìnlá ó ní àwọn àgbààgbà dasẹ̀ kúrò lí ẹnu ibodè àwọn ọ̀dọ́mọkùnrin kúrò nínú orin wọn ẹ̀kẹ́ hallelujah Ẹ ẹ̀ rí i, ọ̀rọ̀ tí à ń kíyèsí yìí dàbí ohun tí a gbọ́dọ̀ ṣe ni nínú èrò wa wípé ká wo oògùn pé ǹjẹ́ a tiẹ̀ ti ṣe ìṣirò oògùn torí wípé tí a bá ní ká máa wò ó a ó na owó lórí owó tí a fi ṣe ìtọ́jú àbí ṣe ìrànlọ́wọ́ àbí fi ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ ogun láti lè fi ra ohun ìjà padà àti owó tí a ó ná nígbà tí a ó máa fi máa tún kọ́ gbogbo àwọn nǹkan tí ogún bàjẹ́ ẹ̀rí tá a bá bẹ̀rẹ̀ sí wá ń kíyèsí láti wá tún wá wo iye àwọn ẹ̀mí tó jẹ́ pé wọ́n ti sọnù àbí tí wọ́n lè sọnù ní àwọn ọ̀nà tí ọ̀nà ogun méjèèjì ẹni tó jagun àbẹ́ni tí wọ́n jà lógun ẹ pé síbẹ̀ a rí i pé àwọn ìnáwó kan ṣì wà tó jẹ́ pé wọ́n pamọ́ àwọn ìnáwó tó pamọ́ bíi àwọn ètò ìgbé ayé olójoojúmọ́ ní ìgbé ayé ìbániṣe papọ̀ èyí tó jẹ́ pé a ti do tó ti polúkúrúmuṣu bẹ́ẹ̀ pẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ìjàmbá tí ogun ti kó bá ìgbé ayé ojoojúmọ́ kì í sábà farahàn bẹ́ẹ̀ ni ó sì le pọ́nrọ́pọ́n láti lè láti lè láti lè ṣòǹkà rẹ̀ àbí láti lè ṣe òdiwọ̀n rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ó máa ná ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé bí ọdún tó máa pọ̀ kí ìfarahàn àwọn nǹkan àwọn ohun tó pamọ́ wọ̀nyí ní àwọn ọgbẹ́ tí ogun ti dá sínú ilé tàbí sínú ayé àbí sínú ìlú ó máa ń pẹ́ kó tó farahàn sí ohun tí gbogbo èèyàn yóò yóò fìdí rí fún gbogbo èèyàn. ìwé ẹkún Jeremáyà orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlá sí ẹsẹ̀ ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ kẹrìnlá ó fi hàn bẹ́ẹ̀ àwọn ohun púpọ̀ tí ó fi ìlú Júdà àti Jerúsálẹ́mù sílẹ̀ àkọ́kọ́ ni wípé a lè kíyèsí wípé Jeremáyà nínú ẹkún rẹ̀ ó sọ nípa ìpọ́njú àti ìrònú ìpọ́njú ńlá èyí tó jẹ́ pé àwọn obìnrin tí wọ́n dojú kọ ní Síónì Jeremiah lo ó lo o kò lo èdè èyí tó jẹ́ pé ó tó lè ó lo èdè tó jẹ́ pé ó jẹ́ pé ó jẹ́ kí ọ̀rọ̀ yìí pamọ́ díẹ̀ ṣùgbọ́n ohun tí ó ń sọ níbí báyìí gangan gangan ní ẹsẹ̀ kọkànlá yìí wípé wọ́n tẹ àwọn obìnrin àwọn wúndíá ní ọ̀gọ àwọn obìnrin ní ọ̀gọ ohun tó ń túmọ̀ sí ń bẹ̀ yẹn ni wípé àwọn ológun bábílónì wọ́n fi tipátipá bá àwọn obìnrin lò wọ́n fi tipátipá bá wọn lò papọ̀ ní ìta gbangba eléyìí sì jẹ́ ohun ó jẹ́ ohun tó yẹ pé ó wọ́ àwọn obìnrin wọ̀nyí ó wọ́ wọn nílẹ̀ ó sì jẹ́ ìwà ipá tí a fi hàn lé wọn lórí èkejì ohun tí a lè rí tó yẹ pé ó fi ìlú yìí sílẹ̀ òun ni wípé a lè rí ipa bí àwọn bábílónì bí wọ́n ti fọ́ tútú ìgbékalẹ̀ ìgbìmọ̀ àbí adarí èyí tó ń ṣàkóso ìlú Júdà a lè rí wípé níbẹ̀ a kọ́ wípé a sọ àwọn ọwọ́ àwọn ọmọ ọwọ́ àwọn ọmọ a sọ ọwọ́ wọn rọ̀ sí òkè bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà pẹ̀lú bẹ́ẹ̀ ni a kò náání ojú wọn fún fún ọ̀wọ̀ wọn ò fọ̀wọ̀ wọ̀ a rí eléyìí ní ẹsẹ̀ kejìlá ohun tó jẹ́ ohun ìkẹta tí a lè kíyèsí òun ni wípé agbára tí ìlú Júdà ní fún iṣẹ́ ṣíṣe wọ́n wá sọ di wọ́n sọ di wọ́n gbé wọn wọ́n gbé agbára yìí wọ́n gbé wọn fi ń ṣe wọ́n fi ń gbé e fi ṣe ẹrú àkọ́ wípé àwọn ọkùnrin wọn wọ́n wà lábẹ́ ọlọ àwọn ọmọ kéékèèké wọ́n wà lábẹ́ ẹrù igi ẹ̀rí ní ẹsẹ̀ kẹtàlá bẹ́ẹ̀ pẹ̀lú àti ní ìparí ni wòlíì yìí ló ń sọ nípa ohun ìmọ̀lára wọn ohun tó ná wọn ní ti ìmọ̀lára tí à ń pè ní emotions ẹ̀rí Jeremiah wòlíì ó fi àwòrán kan hàn ní ẹsẹ̀ kẹrìnlá òun náà ni àwòrán tó jẹ́ wípé ó dákẹ́ ó jẹ́ àwòrán yìí tó jẹ́ pé a rí ìdákẹ́rọ́rọ́ a sì rí i wípé àwọn èèyàn sá lọ òun náà sì ni wípé ẹnu ibodè ẹnu ibodè yìí tó jẹ́ ti Jerusalem tó jẹ́ ti Judea tó jẹ́ ti Juda ibi báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú àwọn ènìyàn ti máa ń bára wọn ṣe bẹ́ẹ̀ ni ó sì jẹ́ ibùdó okòwò a rí wípé ibùdó okòwò yìí àti ibùdó ìbáraẹniṣe yìí ibùdó yìí wá di èyí tó jẹ́ pé ó di ahoro àwọn àgbààgbà tí a máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó máa ń tí ó máa ń ṣàkóso tó máa ń bá wọn tó máa ń ṣe ìdásí ọjọ́ dé ọjọ́ láwọn ohun àwọn ohun ọjọ́ dé ọjọ́ tó ń ṣẹlẹ̀ ní ìlú tó ń yẹ kó àwọn ló máa ń ṣàkóso ẹ̀ ẹ̀ rí i pé àwọn ò wọn ń bẹ̀ mọ́ wọn ò sí ń bẹ̀ mọ́ àwọn ọmọkùnrin pàápàá wọn ti dákẹ́ orin kíkọ gẹ́gẹ́ bí Jeremáà ṣe ń sọkún ní ìparí ní ìtẹ̀síwájú sí ìparí ọ̀rọ̀ yìí àti ìparí ọ̀rọ̀ tó kọ yìí ọ̀rọ̀ ọlọ́run yìí tó kọ yìí ó jẹ́ èyí tí a ò lè fẹnu sọ ní ìbéèrè èyí tó jẹ́ pé ó máa ń wá pẹ̀lú ipá ńlá pé kí ló fà á gan-an tó jẹ́ pé ọlọ́run ṣe máa ń gbà àyè fún àwọn nǹkan tí a kò tiẹ̀ lérò ń gbà mí pé ó lè ṣẹlẹ̀ láti ṣẹlẹ̀ ẹ rí ìdí ohun tí a lè rí ni wípé ìbéèrè yìí a máa a máa kò sẹ́ni tí ìbéèrè yìí tí kò tí tí kò tí ì wá kiri rí bíi pé bíi pé bíi pé bíi pé ẹ̀mí kan àbí bíi pé ẹ̀mí àìfojúrí kan òun ló ń lé èèyàn kan tó jẹ́ pé ó ń kọrin yìí sí létí tó sì ń lé ẹnìkan ṣùgbọ́n ìdáhùn náà sì ni wípé ọlọ́run ò kàn ń déédéé ṣerú nǹkan bíi eléyìí nígẹ̀fẹ́ tá a bá lè kíyèsí dáadáa ẹ rí i pé ọlọ́run a máa lo àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára bí eléyìí láti lè fi bá àwọn ìṣẹ̀lẹ̀ tó ìbéèrè tó jẹ́ pé láti lè fi dáhùn àwọn ìbéèrè tó jẹ́ pé a ò lè fọwọ́ yẹpẹrẹ fi dáhùn ẹ̀ ọlọ́run a máa lo ìṣẹ̀lẹ̀ ńlá láti lè fi dáhùn àwọn ìbéèrè ńlá ni. ọlọ́run a máa mú àwọn nǹkan bí eléyìí wá sínú ayé wa láti lè mú wa wólẹ̀ ní orí eékún wa wípé a nílò ọlọ́run a ò sì lè máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká wípé kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí i. ìbéèrè náà wà ní fún èmi àti ìwọ wípé ǹjẹ́ a wá nílò láti máa béèrè ìbéèrè lọ́wọ́ ọlọ́run wípé o ṣe gbààyè fáwọn ilé láti ṣẹlẹ̀ sí mi ṣáájú pé kó yẹ ká gbẹ́kẹ̀ wa lé nínú àwọn nǹkan tó yẹ kó lè máa ṣẹlẹ̀ sí wa àti wípé tí a bá ní àwọn ìṣòro pọ́nránpọ́n bí irú ti àwọn júdà yìí bó la máa bó la fẹ́ dúró sí ṣá ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ni àbí kí la ó ṣe ìwọ tí ò ń gbọ́ mi àdúrà mi tí màá fẹ́ gbà gẹ́gẹ́ bí a ti ṣe rí ìwé ẹkùn Jeremáyà yìí ó wípé Ọlọ́run jọ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìpọ́njú tí a kò tiẹ̀ mọ bó ti ṣe ń wá àti gbogbo ohun tó lè máa ṣẹlẹ̀ nípa ti irú irú ìta rí ní Jerúsálẹ́mù tó yẹ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ fọ́nká àwọn èèyàn ìlú yìí túká ní àkókò yìí ìbéèrè náà sì ni wípé olúwa jọ ràn wá lọ́wọ́ jọ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ìgbàgbọ́ mi nínú yín nínú ẹ̀yin ọlọ́run tó ní agbára tẹ́nìkan ò lè pè níjà ẹ fún mi ní ìgbàgbọ́ láti jẹ́ kí ìgbàgbọ́ mi kó lè jinlẹ̀ sí nínú ẹ̀yin ọlọ́run tá a ò lè pè lẹ́jọ́ nínú àánú yín tó kọjá òye ènìyàn àti nínú iṣẹ́ ìràpadà yín ètò kọjá ọgbọ́n orí ènìyàn ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ yìí sí òun nìyí ìwọ tí ò ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kó mọ̀ wípé tó bá gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ o nílò láti gbé ìgbé ayé èyí tó máa fi ògo fún Ọlọ́run ìwọ tí o ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ mo fẹ́ kó mọ̀ wípé wà lábẹ́ ìpọ́njú àti ìjìyà Ọlọ́run wà lábẹ́ ìbínú Ọlọ́run ó lè jẹ́ pé n tó ń là kọjá àpẹẹrẹ ni fún wípé kò lè mọ̀ wípé tọ́lọ́run fi ń lò láti máa pè é padà pé mo fẹ́ràn ẹ padà wá sọ́dọ̀ èmi ọlọ́run ìwọ tó sì jẹ́ ọmọ ọlọ́run tó yẹ pé òun la ohunkóhun kọjá tó yẹ pé kò tẹ́ ẹ lọ́rùn tó ń rí bí ìjìyàwó ọlọ́run má wí pé ó ṣe wá jẹ́ mi ṣùgbọ́n rẹra rẹ sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn ará Júdà rẹra wọn sílẹ̀ kò béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wá sí rí àánú gbà bíbélì wípé òun kò fẹ́ kí ẹnikẹ́ni ṣègbè bí kò ṣe kó dún padà kó sí iye lórúkọ jésù ara ànúgbà ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run pàtàgbára gbẹ̀yìn ká torí pé ọ̀nà ìgbà ọpẹ́ wa ǹjẹ́ àti gbọ́rọ̀ yín wákàtí mo gbàdá gbogbo ọ̀tún ti gbọ́rọ̀ yìí láti ṣe ìpinnu láti tẹ̀lé ẹ̀yin ọlọ́run láti wá yín ní àwárí gbogbo ọkàn tí yẹ pé ó ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀yin ọlọ́run oore ọ̀fẹ́ láti jẹ́ kí ìgbàgbọ́ wa kó dàgbà sí nínú ẹ̀yin ọlọ́run láti lè mọ ohun tẹ́ mú wa là kọjá àti ní ìgbẹ̀yìn korúkọ yín kó dá yín lógo nú ayé wa ẹ fún wa lórí ọ̀fẹ́ náà ọlọ́run adúpẹ́ torí pẹ́ ti ṣe ní ọjọ́ mẹ́jọ lórúkọ jésù àtúmọ̀ àpàdé ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù Jésù ni Olúwa. Ó dàbọ̀.